بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo tún kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ní ìrọ̀lẹ́ òní yìí ìrọ̀lẹ́ òní ni ìrọ̀lẹ́ ọjọ́ àrìbíà déètì òní ni ọjọ́ keje oṣù keje oṣù rọ́jàb ọdún fourteen forty three àkórí ọ̀rọ̀ mi ni oògùn jíjó oògùn jíjó kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam ní àárọ̀ nígbà tí mo ṣe ìjókòó lórí àkọlé tí mo pè ní gbogbo ahalùsùnà kìí ṣe ẹlẹ́bọ ṣùgbọ́n mo sọ nínú ọ̀rọ̀ mi wípé àwọn ọ̀rọ̀ tí agbẹnusọ àwọn oníṣúfì sọ. So, nínú àkọlé ọ̀rọ̀ wọn tí wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní alùsùnà ní ẹlẹ́bọ mo ní àwọn ọ̀rọ̀ náà pọ̀ ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ níbi tó ti ga jùlọ mo bẹ̀rẹ̀ níbi tí ó ti ga jùlọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìlànà ọ̀rọ̀ sísọ pé kí á ti èyí tí ó bá lágbára jù síwájú so àtìyànjú ọ̀rọ̀ yẹn wípé àwa alùsùnà wàlìjàmáà àwa kì í ṣe ẹlẹ́bọ ṣùgbọ́n tó wà ń bẹ́ẹ̀ òun náà sì ni pé a lè rí nínú alùsùnà tí yóò kù sínú ṣèkárí mi ìyẹn ò sì yọ kúrò nínú Islam. ṣùgbọ́n kejì ibẹ̀ ò ní pé gbogbo mùrídì tìjàníyà pátápátá ní ẹlẹ́bọ mo sì mú àwọn ẹ̀rí mi wá lórí ẹ̀ bákan náà gbogbo mùrídì kọ̀dìríyà pátápátá ní ẹlẹ́bọ mo sì mú ẹ̀rí mi wá ní orí rẹ̀ ẹlẹ́bọ ńlá àti ẹlẹ́bọ kékeré òun ni ìjọ tìjàníyà àti ìjọ kọ̀dùríyà tọ́ agbẹnusọ àwọn onísúfì yìí kí aláwọ̀ bá ní tọ́ wọn sọ́nà kó bá ní tọ́ wọn sí ọ̀nà súnà ànábì rẹ̀ sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tí mo gbọ́ ni pé wọ́n sọ ọ́ pàyànpàyàn wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n ní ohunkóhun tí ènìyàn bá jó ní oògùn wọ́n ní ó ti di idán wọ́n ní kò bá àjò wọ́n dákọ̀ kán wọ́n dákọ̀ kán wọ́n tún dákọ̀ bí ewé kan àbí ewé méjì wọ́n nítorí wípé tíyàn bá ti jó oògùn nǹkan tíyàn jó ó ti parẹ́ èyàn ò ní mọ bóyá nǹkan halali ló jó ni tàbí nǹkan haramu wọ́n ní nípa bẹ́ẹ̀ wọ́n ní. Ni oògùn jíjó wọ́n ní idán ni bákan náà wọ́n tún wá ṣe àfitì pé èèwọ̀ ẹbọ ni oògùn jíjó wọ́n fi wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin olùgbọ́ mi tí ẹ fẹ́ gbọ́ òdodo tẹ́ ẹ sì fẹ́ mọ ohun tó tọ́ yàtọ̀ sí eléyìí tí kò tọ́ mo ń fi àsìkò yìí sọ fún yín wípé irọ́ ni bàbá yẹn pa mọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irọ́ ni wọ́n pa mọ́ ànábì wa Muhammad kò síbi kankan tí amẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ̀rọ̀ nípa oògùn jíjó nítorí pé ìlànà oògùn jíjó kò sí nínú ohun tí ànábì bá láàrin àwọn ènìyàn rẹ̀ àwọn ìran rẹ̀ àwọn lárúbáwá kò sí nínú ìlànà oògùn oògùn ṣíṣe láàrin àwọn lárúbáwá bẹ́ẹ̀ sì ni ànábìwá Muhammad sallallahu alaihi wasallam kò pè wá lọ síbi jíjó oògùn tàbí kò sì kọ̀ fún wa níbi jíjó ogun. hadithi tí bàbá yìí mú wá nínú ọ̀rọ̀ wọn ó jọ mí lójú púpọ̀. wípé kí irú bàbá àgbàlagbà báyìí kí wọ́n máa sọ ohun tí wọn ò ní ìmọ̀ rẹ̀ èmi ò mọ tó lè ti àgbàlagbà lọ síbi kọ́ máa ṣe láńgbáláńgbá mi ò mọ tó lè ti àgbàlagbà lọ síbi kọ́ máa dá sí ọ̀rọ̀ tí kò nímọ̀ nípa rẹ̀ ẹni tó bá nímọ̀ nípa ọ̀rọ̀ òun ni kó sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àdìsí tí bàbá yìí mú wá àdìsí káyù àdìsí káyù òun ni bàbá yìí mú wá tí bàbá yìí ń túmọ̀ rẹ̀ sí. Si oògùn jíjó nínú èdè lárúbáwá táyù kò túmọ̀ sí oògùn jíjó nínú hadithi tí bàbá yìí sì tọ́ka sí táyù tó jẹyọ nínú hadithi náà kò túmọ̀ sí jíjó oògùn tàbí oògùn jíjó. ẹ jẹ́ kí a lọ síbi hadithi yẹn hadithi náà ó jẹ́ hadithi tó ní àlàáfíà nítorí pé ó wà nínú sọ̀híhù Bukhari ó sì wà nínú sọ̀híhù Muslim kódà ó tún wà nínú àwọn mọ̀sánìd ó wà nínú àwọn kútùbù súnánì àdìsí tí ó gbajúmọ̀ ni àwọn àgbékalẹ̀ mọ́sínú rẹ̀ ó lè fẹ́ yàtọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kókó kan náà ni gbogbo wọn ń sọ so á gba tító pẹ̀lú èyí tó lálàáfíà jùlọ tí í ṣe ẹ̀gbàwá ti Bukhari àti ẹ̀gbàwá ti Muslim nínú sọ̀híhù àwọn méjèèjì. abdullahi ọmọ rọdí radiyallahu anhuma òun ló kúkú bá ọ̀rọ̀ náà wá láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ànábì sọ pé àṣìfáàwù fi sàlàtà fi sàlàtà ìwòsàn ó wà nínú nǹkan mẹ́ta kan ìwòsàn ìwòsàn. ọ wà nínú nǹkan mẹ́ta kan ìyẹn ni pé ìwòsàn fún àìlera tí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ẹ̀dá lè rí ó lè rí ìwòsàn láti ara nǹkan mẹ́ta kan ìkíní ṣaribati aslin ṣaribati asal ṣàrìbátí asal mímu oyin mímu oyin ẹ rí i pé fi ìṣìfà olùnà Quran wà lórí ẹ̀ pé ìwòsàn wà nínú mímu oyin fún ẹni tí aláwo bá fẹ́ kí ó lára mu nítorí pé kì í ṣe gbogbo ènìyàn Ni ni mímu yín bá lára mu. so ṣáribátì asan mímu oyin ọmọnìyàn lè rí ìwòsàn sí àìlera rẹ̀ níbẹ̀. ìkejì wàṣárikọ́tì mihijam wàṣárikọ́tì mihijam dídégò dídégò ṣáritọ̀ òun ni gbẹ́rẹ́ ṣárítọ̀ oni ni gbẹ́rẹ́ mihijam òun ni ìgò òun ni ìgò tàbí eh, ife tàbí bíi ìwo ẹran. ohunkóhun tí a lè dé sí ara bíi cup mẹ́fì ń pè ní cupping ní èdè òyìnbó cupping tó ga sí pé a máa ṣàrátọ̀ a máa ṣàrátọ̀ ojú ibi tí a fẹ́ dégò sí ok tẹ́ńbà nìyẹn ṣàrátọ̀ jílídù ìyẹn ṣàrátọ̀ ara ìyẹn ni pé ìyẹn sín ojú ibẹ̀ ní gbẹ́rẹ́ kíyàn fi bíi bíléèdì tàbí abẹfẹ́lẹ́ kó fi tọ́ ara díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó wá àjámọ̀ rẹ̀ kó wá dé ibẹ̀ nígò tó bá ti wá débẹ̀ ní ìyẹn lè lo ìgò ìyẹn lè lo ìyẹn lè lo nǹkan míì yóò ṣàjẹ́ nǹkan tó dá sí wípé yóò dàbí cup á dàbí cup ife so tí wọ́n bá ti ṣàrátọ̀ ara yẹn ni pé tí wọ́n bá ti sín ibi tí ó ń ro ẹ̀dá tí ti sín ibẹ̀ ní gbẹ́rẹ́ nítorí kí tí dé ilẹ̀ nígbò tí wọ́n á fà á kí àwọn ẹ̀jẹ̀ tí ó ti bàjẹ́ nínú ara nínú iṣan kó lè máa jáde ìyẹn ní ń pè ní ṣáritọ́tì mẹ́hìjámì ṣáritọ́tì mẹ́hìjámì so àmọ́ ìtumọ̀ táàpù náà ni dídégò mọ̀kàntúmọ̀ ọ̀rọ̀ yẹn ní kọ̀ọ̀kan ni ṣáritọ̀ ó sísín gbẹ́rẹ́ sí ara mehijami òun ni ìgò tá a fẹ́ dé òkè tá a fẹ́ dé sí àyè tá a sìn yẹn nítorí kí ohun tó sì jẹ́ ká síbẹ̀ òun náà ni pé tá a bá débẹ̀ nígò láì dá sí pé a fi abẹ a fi tọ́ ara kò sí bí ẹ̀jẹ̀ ṣe fẹ́ gba ojú ihò tó wà níbi awọ ara jáde kò sí bí kò sí ọ̀nà tí ẹ̀jẹ̀ ti fẹ́ ẹ̀jẹ̀ tíìkì púpọ̀ ó tíìkì so kò lè gba ojú ihò tọ́yì aláwọ̀ fi sí ibi awọ ara wa ṣùgbọ́n wọ́n á kọ́kọ́ wá ṣàrátọ̀ rẹ̀ wọ́n á jábẹ̀ ní abẹ wọ́n lè lo blade wọ́n lè lo abẹfẹ́lẹ́ wọ́n lè lo ọ̀bẹ kéékèèké so wọ́n kọ́kọ́ jábẹ̀ ní abẹ wọ́n wá mú kọ́ọ̀pù yẹn ó lè jẹ́ pílásìkì ó lè jẹ́ àwọn haúsá máa ń lo ìwo ìwo ẹran wọ́n á ti súmùtù ẹnu rẹ̀ wọ́n á débẹ̀ tí wọ́n bá ti wá dé ibẹ̀ wọ́n á pọ́ǹpù ẹ̀ wọ́n á pọ́ǹpù ẹ̀ wọ́n á pọ́ǹpù ẹ̀ so fún pé wọ́n ti jábẹ̀ ní abẹ àwọn ẹ̀jẹ̀ tí ò dáa tí ò jẹ́ kẹ́jẹ̀ gidi ó sàn kọjá tí ò jẹ́ kí ẹ̀jẹ̀ gidi kó sàn kọjá nínú iṣan ẹ̀jẹ̀ tí ò dá yẹn á jáde ohun tí ń pè ní ṣáríkọ́tì méjì jámì nìyẹn dídégò ó di méjì ìkẹta káyátì náà káyátì náà káyà òun ni wọ́n pè ní káyù ismu mọ́rọ̀ ni káyà jẹ́ ok masdaru ẹ̀ gangan ni káyù so wa káyàtì náàrí fífi irin tẹ irin sí káyàtì náà irin tí a ti tìbọ inú iná irin tí a ti tìbọ inú iná fífi tẹ ojú ibi tí ó ń dà wá láàmú. ohun tí ń pè ní kájú nìyẹn kì í ṣe oògùn jíjó gẹ́gẹ́ bí bàbá tí ó jẹ́ agbẹnusọ àwọn oníṣúfì ṣe sọ àmọ́nú tí àtàwọn ti kan ìtumọ̀ yẹn àmọ́ tá a mọ̀ ni pé ìtumọ̀ tí ń mú wà yẹn kò sí nínú gbogbo ìwé atúmọ̀ èdè bẹ́ẹ̀ kò sì sí nínú gbogbo tíra sẹ́rí wàdíìsì yẹn wípé oògùn jíjó ní jẹ́tayù ok àdìsí yẹn wá tẹ̀wájú ó ní so àtìmọ̀ tí ń jẹ́ káyàtù náà so káyàtù náà rí i pé wọ́n á ti rin wọ́n á ti rin bọ iná wọ́n wàá fi tẹ ojú ibi tí ó ń ro ènìyàn ó sì ní bí wọ́n ṣe máa ń ṣe a máa rí a máa rí àwòrán rẹ̀ láìpẹ́ yìí ok so anabi sallallahu alayhi wa sallam ọwọ á ní ọmọ àbá sì ní ok nínú àdìsí yẹn ànábì wa ni wà á nìhá ummati ánìlẹ̀ káyì èmi sì kọ̀ káyù fún ìjọ mi èmi kọ̀ fífi irin iná tẹ ara fífi irin iná tẹ ara mo kọ̀ ọ́ fún ìjọ mi nínú ẹgbàá wa míì wà fi lábdil akhar ànábì sọ́mẹ̀ pé wàmọ́ òhìbù an àkìtẹ́wìyà wàmọ́ òhìbù an àkìtẹ́wìyà èmi ò fẹ́ràn tí ì máa fi irin iná tẹ ara ìfi irin iná tẹ ojú ìfi irin iná irin tá a fi tìbọnú iná ìfi tẹ agbègbè ibi tí ó ń da ẹ̀dá láàmú nínú ara rẹ̀ ní ń pè ní kájú bàbá òun ní ń pè ní kájú kìí ṣe oògùn jíjó kìí ṣe oògùn jíjó àlàyé tí àwọn onímọ̀ àdéhùn yẹn parí síbẹ̀ yẹn àlàyé tí àwọn onímọ̀ ṣe ní abẹ́ èmi kọ́ ọ fún ìjọ mi láti máa fi iná tẹ ara fún ìwòsàn àti èmi kò fẹ́ràn kí n máa fi iná tẹ ara àlàyé táwọn onímọ̀ ẹ̀sìn ṣe lórí ẹ̀ ni wípé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì bá àwọn ìjọ rẹ̀ àwọn ènìyàn rẹ̀ àwọn ìran rẹ̀ tẹ́sí máa ń ṣe ìtọ́jú ara ànábì sì fọwọ́ sí i nígbà tó dé pé ó lẹ́sọ̀ọ́ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé àníbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ń ṣẹ̀ṣà ohun tó bá rọrùn ọmọ ń ohun tó bá rọrùn fúnra rẹ̀ àti fún ìjọ rẹ̀ kí èèyàn mu oyin fún àìlera kí èèyàn ó dégò òun tún rọrùn díẹ̀ kéèyàn mu oyin ó rọrùn gan kéèyàn ó dégò ó rọrùn díẹ̀ kéèyàn wá fi iná gbígbóná tẹ ara ó lágbára ó bọ́ sí abẹ́ oògùn burúkú la fi máa wo àìsàn burúkú ìdí nìyẹn tí ànábì fi kórìíra rẹ̀ nítorí pé ìnira tí èèyàn ń rí níbi àìlera ẹni ìlera ìnira tí yóò tún wá ní níbi kí èèyàn tún fi irin gbígbóná ṣe ara ó tún máa ń ní agbára àpẹẹrẹ káyù ṣẹ́rí nílẹ̀ Yorùbá àwa náà ní káyù tiwa a ní káyù tiwa tá a máa ń ṣe ẹ níbo la ṣe máa ń ṣe nígbà táwa wà ní kékeré tí ó jẹ́ pé àìsábà wọ bàtà sẹ́sẹ̀ tá a mọ̀ káàkiri tíyàn bá wá fi ẹsẹ̀ tó fi gún èso à ń bàbá wọ́n wá ṣe káyù fún wa ṣe ti rántí wọ́n wá ṣe káyù wọn ò fẹ́ mi ò fẹ́ rí mọ́nì ìsìn mi ò fẹ́ rí mọ́nì ìsìn àmọ́ mo rántí pé nígbà tí mo wà ní kékeré wọ́n ṣe káyù fún mi kí ni káyù tí wọ́n ṣe wọ́n ti ọ̀bẹ bọ iná wọ́n ti ọ̀bẹ wọ́n ti bọ iná. ojú èso tíyàn ti e, e, ibi tíyàn fi gún èso yẹn wọ́n wà á kán epo pupa wọ́n kàn sí wọ́n kàn sí orí ọ̀bẹ tó gbóná yẹn wọ́n wà á kán sí ojú èso àwòrán kan nìyẹn nínú àwòrán ohun tí ń pè ní káyù kéèyàn ti ọ̀bẹ bọ inú iná. tàbí irin kó ti bọ inú iná kó wá kán nǹkan kan sí i láti lè fi láti lè fi láti fi bù sí ojú ojú ọgbẹ́ ẹ rí i pé nígbà náà lọ́hùn ìyẹn lè gbára dúró kíní yẹn ó jóòyàn torí pé ọ̀bẹ gbígbóná òní wọ́n lò òní wọ́n lò so kókó ọ̀rọ̀ àwọn àfáà pẹ̀lú pé èmi kọ̀ fúnjọ mi tànàbí sọ èmi ò nífẹ̀ẹ́ kí n máa fi iná ti ara nítorí ìwòsàn wọn ni kì í ṣe pé ànábì ṣe ní ìwọ̀ fún wa ṣùgbọ́n òun ló máa ń jẹ́ fáínà nígbà tíyàn bá sókàn gírí tíyàn ti mu oyin mu oyin tí nǹkan tí ń ṣèyàn lọ tíyàn dégòdégò tó ń tí ń sèyàn ò lọ ìyẹn mú àgbo ìyẹn gbogbo àwọn nǹkan wọn yẹn ìyẹn ṣe wọ́n ní àwọn nǹkan tó lẹ́tọ̀ so ohun tó máa wá gẹ́gẹ́ láti òun ni kí ni òun ni táyù bí surgery medical surgery bó ṣe jẹ́ ákírù dàwà bó ṣe jẹ́ òpin òògùn nínú mẹ́sìn bẹ́ẹ̀ náà ni lárúbáwá ka káyù fún ákírù dàwà wọ ákírù àṣìfà òpin oògùn lílò òpin wíwá ìwòsàn so irò tí káyù wà nìyẹn pé ká má sáré lọ síbẹ̀ nítorí pé ìfi ìnira kò ìnira ni láti lè rí ìwòsàn so wọn ò fẹ́ ká sáré lọ síbẹ̀ tó bá sì jà sí pé tí wọ́n bá fi iná tiẹ̀ ọ́ lára ẹ̀ ní ìsìn bóyá ibì kan dì nǹkan kan dì sínú ara èèyàn èèyàn dégò síbẹ̀ kò lọ èèyàn forí èèyàn fi oyin ó fi rá ó mú kò lọ ok tí wọ́n bá gbé irin gbóná lé ohun tó dì ohun tó dì yẹn yóò túká dànù ṣùgbọ́n ẹ wo ìnira tí aláìsàn máa rí lórí pé wọ́n fi irin gbígbóná tẹ̀ lára kò easy kò easy so ìdí nìyẹn tó fi ká sí pé ànábì lòun òun ò fẹ́ fún wa kì í ṣe pé ó ṣe ní èèwọ̀ fún wa ṣùgbọ́n bàbá yìí agbẹnusọ àwọn súfì yìí àwa mọ báwọn ṣe wá àmọ́ bí àwọn ṣe wá ń sọ pé ògùn jíjó ni kájù túmọ̀ sí torí ọlọ́run kò sídìí kankan tí kájù ti túmọ̀ sí jíjó ògùn mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ògùn jíjó ṣùgbọ́n ohun tí bàbá yìí mú wálé rí kò sí tó jẹ mọ́ ògùn jíjó níbẹ̀ ògùn jíjó sí wáì fi já sí pé gbogbo ìgbà tẹ́ bá máa yà wá ẹ lórí ẹ kodò bẹ́ẹ̀ má dìísì wá ẹ lórí ẹ wáì o ẹ ká wá fi pírátíkà kayù hàn yín pírátíkà kayù ẹ jẹ́ àpè hàn yín kẹ́ ẹ lè mọ̀ pé tí bàbá yìí sọ ẹ̀ṣájà ẹ̀já fi wọ́n lẹ̀ báwọn ẹ̀jíkára fi wọ́n lẹ̀ báwọn torí pé àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n kò yẹ kí àgbàlagbà máa ṣe láńgbàlàǹgbàlàǹgbà kò yẹ bẹ́ẹ̀ tó ti yé. So, ẹ jẹ́ káwọn tíráṣí káka yìí ẹ̀ rí léèsì pé kò jọ mọ́ ní tí bàbá yìí sọ ní tí ń pè ní káyù àwọn alábàbá máa ń ṣe dáadáa. ẹ̀ rí léèsì yìí o.

ẹ̀yẹn máa wò ó bí yẹn ti wá jọ òògùn jíjó lọ́dọ̀ bàbá yìí ní òye wa o. Sẹ́rí, ìrìn yẹn, ẹ̀sẹ̀ pé ní yẹn pọ́n. Yẹ́! Subhanallah, subhanallah subhanallah subhanallah la hawla wala quwwata illa billah ẹnìkan fi sílẹ̀ rìn. ẹnìkan sọ pé sọ́bùrù sọ́bùrù ẹ ti ń bá ṣe wọ́n ní sọ́bùrù àn sọ́bùrù àn ṣe sùúrù ṣe sùúrù ṣẹ́rí tó bá ti fi ọ̀bẹ yẹn tẹ̀ tán yóò wá fi nǹkan kan bíi kọtínwó yóò fi sójú rẹ̀ yóò wá fi tó mú lọ́wọ́ yẹn á fi dírẹ́sì ojú ẹ̀ mọ́ tẹ́tí rí báwọn. bàbá ohun tẹ́ ń pè ní káyù rèé o káyù ò ní í ṣe pẹ̀lú oògùn jíjó o ẹ máa wò lọ báwọn náà. <laughs>

wọ́n sàárín ẹ̀rùn sí ẹ̀ ni ọlọ́mọdé kára dánwò ohun tí wọ́n ń pè ní káyù nìyẹn o bàbá ohun tí wọ́n ń pè ní káyù lẹ́tìrí yẹn o gbogbo ayé. káyò ní nǹkan kan ṣe pẹ̀lú oògùn jíjó tàbí jíjó oògùn ohun tó ń pè ní káyù òun ni fífi irin gbígbóná tẹ ojú ara tí ìrora wà òkè nítorí kí nǹkan tó ń ròyìn lára yẹn tó bá ti rí iná àrọ rọ̀ ọ́ so ẹni tó ń pè ní káyù nìyẹn ló fi já sí pé nínú èdè lárúbáwá wọ́n máa ń pe iron ní mekiwat wọ́n máa ń pe iron wọ́n máa ń pè ní mekiwat ara fi ìpìlẹ̀ náà ni kayu òkè wọ́n fi máa pe iron wọ́n máa ń pè ní alimikiwat alimikiwat iron yẹn ni pé irin tó gbóná tá a máa fi lọ nǹkan tá a máa fi lọ nǹkan so ẹ má da ojú ẹ̀sìn fún wa tẹ́ ẹ bá mọ àdíìsì ẹ filẹ̀ fáwọn tó ní mọ àdíìsì tó ti yé so ìyẹn báyìí ṣé wá rí ọ̀rọ̀ ògùn jíjó ọ̀rọ̀ ògùn jíjó mo sọ síwájú wípé ànábì sallallahu alaihi wasallam kò sọ nǹkan kan nípa jíjó oògùn àti àìjó oògùn kò sọ nǹkan kan nípa rẹ̀. ṣùgbọ́n jíjó oògùn ó jẹ́ ọ̀kan nínú ìlànà tí àwọn Yorùbá máa ń gbà á máa ń gbà á ṣe oògùn ok ó jẹ́ ọ̀kan nínú ìlànà tí Yorùbá máa ń gbà á pìpìà oògùn. lọ́dọ̀ àwọn onímọ̀ medicine àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìlera ti ìgbàlódé ẹ̀kọ́ ti tàwọn kò fara mọ́ kí èèyàn ó jó nǹkan kó tó lò ẹ̀kọ́ tiwọn kò fara mọ́ kí èèyàn ó jó nǹkan kí ó tó Kì kìí ṣe pé ìsìláàmù ni ò fara mọ́ jíjó nǹkan ká tó lù kò sí àyà kan lórí oògùn jíjó kò sí àdìsí kan lórí oògùn jíjó wallahu a'lam ok ṣùgbọ́n báwo la ṣe mọ ìdájọ́ oògùn jíjó alákọ̀ọ́kọ́ ni mo ti sọ wípé àwọn onímọ̀ ìlera ìgbàlódé àwọn ò fara mọ́ ká jó nǹkan àwọn fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ tiwọn wípé ohun tíyàn bá jó tó sọ di ohun tó ti jóná tó wá ń jẹ nǹkan náà àmọ́ gbà pé kinní yẹn ó lè yọrí sí kánsà tàbí àìsàn míì so wọ́n discourage wa wọ́n discourage wa ní tiwọn. àwọn kọ́ lọ́lọ́run àwọn sì kọ́ ni ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam so nígbà míì ní medicine wọ́n lè sọ pé kinní kan ò da kí wọ́n sọ pé kinní kan ò da kò túmọ̀ sí pé ó jẹ́ haram ok ẹ̀ eh, ohun tí medicine tó bá ní kò da kì í ṣe gbogbo ẹ̀ náà ni kì í ṣe é dá tó ti yé ṣùgbọ́n àwọn onímọ̀ medicine ìgbàlódé àwọn ni wọ́n sọ nínú ọ̀rọ̀ tiwọn wípé gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ lẹ́nu àwọn dókítọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ wípé kò yẹ kíyàn máa jẹ nǹkan tí ó ti jóná nǹkan tó bá ti jóná kò yẹ kíyàn máa jẹ. ṣùgbọ́n nínú ìlànà ìṣègùn nílẹ̀ yorùbá yorùbá ò lè yọ ìlànà jíjó nǹkan lẹ̀ nítorí kíni nítorí wípé àwọn ewé àwọn egbò tí yorùbá máa ń lò àwọn kan wà nínú rẹ̀ tó já sí wípé wọ́n ní oró lára. tó ga sí pé ṣíṣe re kò lè ta oró rẹ̀ àṣírí tí ń bẹ níbi oògùn jíjó nìyẹn àwọn oògùn kan ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn ewé kan bẹ àwọn egbò kan bẹ tó jẹ́ pé tá a bá ní ká sè é ká mú oró á mú tí a bá sọ pé ká gún lọ́lọ tàbí ká gún lódó ká wá lò oró tí ń bẹ lára rẹ̀ kò ní kú lára rẹ̀ yorùbá ò sì sí advance nínú ìmọ̀ tẹkinọ́lọ́jì nínú ìmọ̀ ẹ̀rọ tí wọ́n lè fi wá better way fún irú nǹkan bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé Yorùbá a wà ní Nàìjíríà tẹ́mbà sì ń ka ìlú orílẹ̀-èdè tó wà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tí Nàìjíríà ò bá jẹ́ nọ́mbà last yóò jẹ́ second to the last tàbí kó jẹ́ third to the last lágbàáyé tó bá jẹ́ sí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìlú tó ti gòkè àgbà ni Yorùbá ò bá ti change kúrò níbi jíjó nǹkan láti lè pa oró rẹ̀ wọn ò bá ti lo ọ̀nà míì tó jẹ́ ti ìgbàlódé àmọ́ Yorùbá wọ́n wà ní ẹ̀yìn ẹ̀yìn lọ́hùn lọ́hùn nínú ìmọ̀ ẹ̀rọ so nígbà tí ò sí wá sí àyà. Si tó ṣe jíjó nǹkan ní àràmù tí ó sì ti sí àdíìsì tó ṣe jíjó nǹkan ní àràmù tẹ́sìn wá dákẹ́ lórí ẹ̀ ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ ó lè jó ohun tó fẹ́ lò torí wípé bá ara rẹ̀ ò ní kúrò tàbí bá oró ara rẹ̀ ò ní yóò sì tún kó àdánwò mi ìbá òun ọ̀rọ̀ ẹ̀ sì jẹ mọ́ olùǹkan náà. lẹ́yìn náà lẹ́yìn náà òun ni wípé ok ẹ jẹ́ kí n fún àwọn nǹkan tó dá sí pé bá a bá sè é dọ̀túnla mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè pa oró rẹ̀ tá a bá gún un dọ̀túnla mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kú ná lúgbúlúgbú kò lè pa oró inú rẹ̀ kò lè pa oró tọ́lọ́ títí lára àfi ká gba ọ̀nà míì ká gba ọ̀nà míì tá a fi pa orú ẹ̀. ọ̀nà míì tí yorùbá máa ń gbà òní jíjó nǹkan náà màá fún wa ní àpẹẹrẹ kan tí gbogbo wa mọ̀ wọ́n ń pe èèpo kan ní èèpo igi ọ̀bọ̀ èèpo ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ sí ẹnìkan tó ń mọ ewé tó ti tí ò mọ èèpo ọ̀bọ̀ tí èèfù ọ̀bọ̀ bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ mú ẹ̀mú ìwọ èèfù ọ̀bọ̀ bẹ́ẹ̀ gún un tẹ́ ẹ sọ́dà gbómu tẹ́ ẹ bá lò ó ẹ lo ìwọ. poison wà lára èèfù ọ̀bọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí pé poison náà sì pọ̀ débi pé tẹ́ bá lọ̀ pọ́ìsì yìí ò ní kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ bá gún pọ́ìsì yìí ò ní kúrò ń bẹ̀. ló fi já sí pé tọ́rọ̀ bá jẹ mọ́ jíjẹ èèpo ọ̀bọ̀ yorùbá ò jò ni wọ́n á jò tó máa jóná tẹ́ń bá ti jó ó ti pa pọ́ìsìn ara rẹ̀ tẹ́ń ti jó ó ti pa pọ́ìsìn ara rẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kankan náà tún wá wà bẹ́ẹ̀ lọ tó ga sí pé kò sí ọ̀nà míì tí Yorùbá mọ̀ láti fi láti fi sọ́di ń tó lè ṣe é jẹ tàbí ń tó lè ṣe é fi pa ara tí ò tún ní kó wa sínú yọ́ọ́yọ́ mìíràn tí ò tún ní kó wa sínú àìlera mìíràn bí kò ṣe pé kí wọ́n jò ó. ẹsì àmọ́ wo ọ̀rọ̀ tí àwọn ní ìmọ̀ ìlera ìgbàlódé sọ wípé ẹni tí ó bá ń jẹ nǹkan jíjó wípé ó lè dìfẹ́lọ́pù káńsà àgbọ̀ rí àgbọ̀ káńsà rí láàrin àwọn baba ńlá wa a sì ń gbọ́ lóde òní ni a sì ń gbọ́ lóde òní ni a sì ń gbọ́ ní òde òní ni so ló jẹ́ kí n sọ wípé àmọ̀ràn tí àwọn onímọ̀ ìgbàlódé fún wa lórí ẹ̀ àmọ̀ràn yẹn ò ipò pé haramu ni nǹkan jíjó. bí ọ̀rọ̀ káyù ṣe rí tó ga sí pé last step nínú tírítímẹ́ǹtì òun ni ká fi irin ká fi irin sínú iná tó gbóná ká fi tẹ ojú egbò ká fi tẹ ojú ara bẹ́ẹ̀ náà ni jíjó nǹkan nílẹ̀ yorùbá ó ti jẹ́ the last method láti lè sọ ewé àti egbò di oògùn lílò. yorùbá tó ní àwọn ọ̀nà mìíràn wọ́n ní àwọn ọ̀nà mìíràn so nígbà tí àwọn ọ̀nà mìíràn yẹn ò bá wọ́ọ̀kì fún ohun tí wọ́n fẹ́ jó nínú ewé àtegbò nígbà náà ló tó kan jíjó. lẹ́yìn náà làwa wá gbọ́dọ̀ mọ̀ wípé yálà adóògùn ni o yálà alọ́ ni o yálà aṣèlágbo ni o ẹ má gbàgbé òfin tó de oògùn nínú Islam nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣe bọ́ sẹ́yìn mo ti ṣàlàyé fún wa pé mẹ́ta ni oògùn pín sí mẹ́ta ni oògùn àti ìlò rẹ̀ ló pín sí ìsọ̀rí àkọ́kọ́ ni oògùn tó bọ́ sí abẹ́ àṣíríkù yálà ògùn jẹ́ jíjó ni o yálà ògùn jẹ́ ṣíṣe ni o tí yóò mú lágbo yálà ó jẹ́ àṣejẹ ni o lára ìlànà ògùn lílò nìyẹn nílẹ̀ Yorùbá yálà ó jẹ́ ìfọ́kọ̀mu ni o yálà ó jẹ́ gígun lágùnmu ni o whatever be the method tá a bá fẹ́ lò a gbọ́dọ̀ ṣọ́ra fún ìlànà tí ó sọ ògùn yẹn di ẹbọ. nínú ìlànà tó wà ní ògùn lílò Yorùbá tí máa sọ ògùn di ẹbọ ó ní ògùn tó bá ní í ṣe pẹ̀lú àsorọ̀ ìfúnpá. E àrìmọ́lẹ̀ yóò sọ oògùn yẹn di ẹbọ nípasẹ̀ ìlànà lílò bákan náà oògùn lílò nínú ìlànà tí Yorùbá tún máa ń gbà lo oògùn òun ni kí Yorùbá kí wọ́n ṣe oògùn kan kí wọ́n pe gbólóhùn sí i tí gbólóhùn yẹn tí wọ́n mọ̀ pé ní ọkọ̀ tàbí àyájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípasẹ̀ pípe gbólóhùn sí oògùn a máa yọrí sẹ́bọ nígbà tó bá ti já sí wípé gbólóhùn yẹn ohun tó wà nínú rẹ̀ òní bí kíyàn máa pe ẹ̀mí àìrí kó mọ̀ pé àwọn àjẹ́ kó mọ̀ pé àwọn irúnmọlẹ̀ kó mọ̀ pé àwọn iwin kó mọ̀ pé àwọn aláyé kan àwọn èṣù kan egede ara gbólóhùn tẹ́ máa pè náà nìyẹn egede ègèdè àwọn èèyàn ní jẹ́ ègèdè so ìlànà ìlànà ìlànà lílò tí máa sọ ògùn di ẹbọ ó ní pípe gbólóhùn sí pípe nǹkan mì lẹ́yìn Allah ẹbọ ńlá ni àti sọ́lá àárọ̀ àti sọ́lá ẹ̀mọye ìgbà kẹ́yìn mùsùlùmí kẹjìnà sí yìí wọn ò bá pè ògùn ní ògùn nù wọn ò bá pè ògùn ní ògùn ẹ̀fọ́ rí kò sí eléyìí tí yorùbá ò lè gbé gba ọ̀nà pípe gbólóhùn sí yorùbá a máa pe gbólóhùn wọn a máa pe owó wọn a máa pe gbólóhùn sí owó wọn a máa pe gbólóhùn sí ojú ojú ibi tí àkekèé ti sáyàn tàbí ègbò ti sáyàn ìpè nǹkan mi lẹ́yìn ìmọ̀ sọ̀yàn di ẹlẹ́bọ ńlá ni kájìnà sí i ọ̀nà kejì tó jẹ mọ́ oògùn àti ìlò rẹ̀ ó ní kí oògùn jẹ mọ́ àwọn nǹkan kó jẹ mọ́ àwọn nǹkan haram àwọn nǹkan kan tí Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe ní haram so tó dá sí pé mùsùlùmí ò gbọ́dọ̀ àwọn bí òkú ìbésí ẹran bí ẹ̀jẹ̀ bí pààtì ènìyàn pààtì ènìyàn àwọn nǹkan wọ̀nyẹn yóò sọ oògùn tí èèyàn ṣe di haram aláòsìkì ìwòsàn wa síbi kí ni síbi nǹkan haram. okay ọ̀nà kẹta ó ní oògùn ẹ̀tọ́. E ogun ẹ̀tọ́ ogun ẹ̀tọ́ yìí òun ni eléyìí tí ànẹ́bì kọ́ wa sallallahu alaihi tí àwọn àfáà náà, táwọn náà ṣàlàyé ẹ̀ àti àwọn eléyìí tí ó jẹ́ tilẹ̀ wa tó jẹ mọ́ ewé àti egbò. Okay? egede ni gbólóhùn burúkú tẹ́ máa ń pè egede àwọn ẹ̀yà kan ní jẹ́ egede. ẹ̀yin tẹ́ ń pè mí ní sẹ́mọ́ ti pè mí o. okay so ogun eléyìí tí ó jẹ́tọ̀ ni eléyìí tí èròjà rẹ̀ jẹ́ halali tá a sì gbé gba ọ̀nà ẹbọ tí a gbé gba ọ̀nà ẹbọ. oògùn jíjó kò sí nínú eléyìí tó jẹ́ ìlànà àrọ́ọ̀mù kì í sì ṣe ẹbọ. E àti ìgbà tó ọba tó gbé gba ọ̀nà ẹbọ tàbí tó ọba tó jó nǹkan haramu kò jù báyẹn lọ oògùn jíjó tí wọ́n bá gbé gba ọ̀nà idán yóò dìdán ṣùgbọ́n kéèyàn mú èèpo eh, eh, ọ̀bọ̀ ojú ó ná èèpo ọ̀bọ̀ tí ò ṣeé sè mu tí ò ṣeé lọ̀ mu ojú ó ná ó sì fi fọ́kọ mu ni tàbí ó dà sẹ́nu ó fomi sàn ni lẹ́yìn tàbí haram kì í ṣe haram àwọn onímọ̀ nípa ètò ìlera kan sọ wípé ká jìnnà sí jíjẹ nǹkan tí wọ́n bá jó níná ká jìnà sí i níparí ẹ jẹ́ kí n tún mú àǹfààní kan wá fún wa nínú ìlànà ogun yorùbá yorùbá máa gbé àwọn ìlànà kan jù sílẹ̀ fún oògùn tó já sí wípé onímẹ̀sìn onímẹ̀sìn òun ni ó mọ ìdájọ́ rẹ̀ onímọ̀ nìkan ni ó mọ ìdájọ́ rẹ̀ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ ẹnìkan fi mí béèrè kan wípé nígbà tí ìyàwó òun tó lóyún bóyá màmá rẹ̀ wọ́n fún ní ọṣẹ àwẹ̀bí ọṣẹ àwẹ̀bí yìí ó wá fún ní májẹ̀mú wípé nígbà tí onikoto ni kó tó lò ó obìnrin yóò sì gbọdọ̀ fojú rí ọtí àwẹ̀dí náà àyàfi ní ọjọ́ tí ọmọ bá mú un. arákùnrin wa yìí rùn ó yá sí yorùbá lẹ́nu kí wọ́n pè nǹkan bá léèwọ̀ pé èèwọ̀ ni o kò gbọ́dọ̀ fojú rí o àfi lọ́jọ́ tó bá fẹ́ rọbí ló tó lè fojú rí ọjọ́ yẹn náà sì ni kó tó lò ó kó tó fi wẹ̀ ẹni yìí ọkàn ju kínní yẹn ní tiẹ̀ ni aláwọ̀ sì ṣe ìbímọ yẹn ní rọrùn bẹ́ẹ̀ ni aláwọ̀ lè ṣe rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ìdájọ́ gbọ́dọ̀ ń pé èèwọ̀ ni. kò gbọ́dọ̀ gbogbo àwa tí a bá wà ní láyìn à ń jáwé a fi ń ṣètọ́jú ara ẹ jẹ́ ká súnmọ́ àwọn àpá súnà ẹ jẹ́ ká súnmọ́ fún wa bóyá ọ̀nà tá a fẹ́ gbé gbà yóò sọ di ẹbọ tàbí yóò sọ di èèwọ̀ ní ti kéèsì pé èèwọ̀ ni kóbìnrin ó fojú rí ọtí àwẹ̀dí rẹ̀ àti lọ́gbọ́ tó bá ń rọ bí ẹni tí ò bá nímọ̀ nípa ẹ̀sìn yóò sọ pé ẹbọ nìyẹn ẹ̀jẹ̀ ẹ̀mọ́ tí ń pèlè bọ̀ àti yéé ṣàlàyé ohun tí ń jẹ́bọ fún yín àtàtàárọ̀ yìí mo sì sọ tí ń jẹ́bọ ẹbọ ńlá ẹbọ kékeré mo sì sọ ṣé ẹ rí ọtí àwẹ̀bí tí wọ́n bá sọ pé obìnrin kò gbọ́dọ̀ fojú rí títí di ọjọ́ tí ọmọ bá tó mú un nǹkan tá a bùkátà sí láti mọ̀ òun ni pé nọ́mbà one kí ni èròjà rẹ̀ kí ni èròjà rẹ̀ ọṣẹ yẹn lọ́pọ̀ ọ̀gbà lọ́pọ̀ ọ̀gbà Yorùbá kì í fi nǹkan haramu ṣe ọtí àwẹ̀dì ohun tí Yorùbá sábà máa ń lò tọ́rọ̀ bá ti kan bí ọtí àwẹ̀dì ni ewé ewé ewé ni ewé tàbí ọtí adẹ́ra fóbi tó bá lóyún ewé ni wọ́n máa ń lò kódà nínú ewé tí wọ́n máa ń lò ewé edu jẹ́ kan bẹ̀ ewé edu tá a máa ń jẹ ó jẹ́ kan bẹ̀ wọ́n ó gun ewé edu wọ́n ó kó mọ́tẹ dúdú obìnrin ó máa fi wẹ̀ obìnrin tó bá wà nínú oyún tára bá ń kàn án tára ní ni wá tó bá ti ń fi yẹn wẹ̀ arọ́ àrọ́mọdé ó tún wá dáa tó bá lè ń gbóó mu tó bá ń gbóó mu àrọ́mọdé ok bẹ́ẹ̀ náà sì ni èyí ń pè ní ẹ̀rù alamọ́ ẹ̀rù alamọ́ ó ó wúlò fún olóyún tí olóyún bá mú tolóyún bá mú yóò sì máa fọ ara ọmọ yóò máa fọ ara ọmọ tọ mo ní èyíkéyìí ọtí kì í sábà ní ẹlẹ́dẹ̀ kìí nínú eegun òkú í nínú eegun ajá í nínú ewé ni wọ́n sábà máa lò ṣùgbọ́n wọ́n wá sọ kóbìnrin yẹn ò gbọ́dọ̀ fojú rí ọṣẹ yẹn àfi ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ lọ́mọ ìyá wa lọ́ba lérò pé ìyẹn ti sọ di ẹbọ kò sọ dẹbọ ẹjẹ́ àsúnmọ́ àfa àsúnà sọ̀rọ̀ yìí kò sọ dẹbọ ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ewé kan bẹ tí àwọn tó mọ̀ nípa ewé tí wọ́n kọ̀nfàmù ẹ̀ yìí pé tí nǹkan bá léjọ́ sára obìnrin tó bá ti lè gbóòórùn ewé yẹn oyún yẹn á wálẹ̀ á bàjẹ́ oyún yẹn á wálẹ̀ á bàjẹ́ ewé ewé ewé inú ewé inú igbó ewé inú oko àwọn kan ń bẹ tó dá sí pé òórùn wọn ó lágbára débi pé tóbìnrin bá fi lè gbóòórùn rẹ̀ tí ó sì wà ní condition ó máa ní miscarriage. tó bá já sí wípé ewé tí wọ́n gún mọ́ṣẹ́ fóbìnrin yẹn ó jẹ́ irú ewé yẹn ìgbà yẹn ni Yorùbá sọ pé èèwọ̀ ni fún un láti rí ọṣẹ yẹn torí pé kò sí bí ó ṣe rí tí ò ní gbóòórùn rẹ̀. kó má bàa gbọ́ òórùn tí ń bẹ lára rẹ̀ ní fi ní kò gbọ́dọ̀ rí kò gbọ́dọ̀ rí kò sọ́dẹ̀ bọ́ kò gbọ́dọ̀ rí kò sọ́dí haramu ẹ lọ ẹ lọ ẹ jẹ́ nímọ̀ nípa ìsìlámù náà kí ló pè lẹ́rìí rẹ̀ kì í ṣe pọ́sọ yẹn jẹ́ òòṣà tóbìnrin yẹn fojú rí ọṣẹ ni ọṣẹ lásánlásán ni tí wọ́n gún ewé mọ́ wọ́n ń pe ewé kan ní ewé ìwé ẹṣin ewé ìwé ẹṣin àwọn àgbàlagbà mọ̀ ẹni tó mọ̀ mọ̀ ẹni tó sì mọ̀ kò mọ̀ ewé ìwé ẹṣin tóbìnrin bá lóyún nú tó bá lọ sínú oko tọwa wá síbi tí ewé ìlú ẹṣin wà oyún ara rẹ̀ ó bàjẹ́ tó bá ti gbóòórùn rẹ̀. tí wọ́n bá gún ewé ìlú ẹṣin tí wọ́n bá pò mọ́ ọṣẹ tóbìnrin bá lè fi yẹ̀pẹ̀rẹ́ báyìí oyún ara rẹ̀ ó bàjẹ́ ara rẹ̀ ó máa tó dá sí pé gbígbóòórùn rẹ̀ lásán yóò lọ ba oyún jẹ́ nígbà náà yóò bọ̀ wá lédè kan tí wọ́n lò ju pé èèwọ̀ ní kò gbọ́dọ̀ fojú rí kó tó dọ́jọ́ ọ̀kúnlẹ̀ bí yóò bó ti wí nu àwa láwàá wo ohun tí wọ́n gún kí ló jẹ́ kí lèròjà rẹ̀ ṣáàràmù ni àbí hàlálì gbígbóòórùn nǹkan gbígbóòórùn nǹkan a máa react lára àwọn èèyàn kọ̀ǹpáàmù nìyẹn bí àpẹẹrẹ tẹ́nìkan bá rí ẹnìkan tí ń bì ó lè react lára rẹ̀ tó ló sì mọ̀ bì. irú èmi nísìn mi ò gbọ́dọ̀ fojú kan ẹ̀jẹ̀ mi ò gbọ́dọ̀ fi ojú kan ẹ̀jẹ̀ kódà tíyàn bá fẹsẹ̀ kọ nígbà tí mo wà ní kékeré tí èèyàn bá fẹsẹ̀ kọ báyìí màá sákò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni sísẹ́mù mi kò fara mọ́ kí n fojú rí ẹ̀jẹ̀ ló fi já sí pé èmi èédó ti ẹlẹ́hàá mi nílé ìwòsàn kí n wá fojú rí ẹ̀jẹ̀ tí máa ń jáde lásìkò ìbímọ sísẹ́mù mi máa dàrú ni. agasi pé kò bá sísẹ́mù mi lọ kí ìfojú rí ẹ̀jẹ̀ kódà lọ́pọ̀ ọgbà tọrọ bá jẹ mọ́ pé mo fẹ́ pa ẹran ọdún léyà bàìtúláàsì ni mo fi máa ń gba kádàrà pé kí n takura mi bàìtúláàsì màá mọ́kàn ni. fojú rí ẹ̀jẹ̀ lára nǹkan báyìí a ìmọ̀ fún mi pọ́blẹ́mù ni sòtẹ́lẹ̀ kẹfà sọ fún wípé mọ́mọ́ fojú rẹ̀ o gbólóhùn yẹn ṣe náà kò bá kò bá sísẹ́mù tèmi mú ni bẹ́ẹ̀ náà sì ni tẹ́nìkan bá rẹ́nìkan tó bá bì òun náà bẹ̀rẹ̀ sí ní máa bì ẹjẹ́ àmọ́ tá a máa pè ní haramu aláwo ní máa ṣe nǹkan ní haramu àti òjíṣẹ́ ati Allah subhanahu wa àti máa ṣe nǹkan ní ohun tí wọ́n bá ti pè ní haramu ẹ má ni ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni tí ó yí ọbẹ̀ lọ́wọ́ àfáàsùn tó lẹ́kọ̀ọ́ tó yè kóró ok so tẹ́ ń bá sọ pé ọtí àwẹ̀bí kan o obìnrin ò gbọ́dọ̀ fojú rí títí di ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ ìyẹn ò sọ́dẹ̀bọ kò sọ́ di hàrámù ewé tí wọ́n gún yẹn oró rẹ̀ òórùn rẹ̀ ó mú débi pé tó bá igbó òórùn rẹ̀ oyún máa bàjẹ́ nígbà míì bẹ tí Yorùbá máa gbé ìlànà kan kalẹ̀ tí ìlànà yẹn tó dá sí pé tá a bá dismiss yẹ tá a bá fojú rẹ́ náà rẹ̀ yóò já séwu fún wa ìwé ẹ̀ ní ti oní ti ewé ìwé ẹṣin yẹn ìgbà míì tó dá sí pé tá a bá dismiss yẹ kò ní já séwu fún wa kókó ni ká mọ̀ dájọ́ ìsìlámù lórí ẹ̀ ege tó fún wa nílànà kan tí yorùbá tún máa ń lò fún oògùn yorùbá wọ́n lè ní tó bá ti ṣe àgbo yìí o ìdí rẹ̀ ò gbọ́dọ̀ kan lẹ̀ o wá òkúta mẹ́ta kò gbélé lórí ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù yóò ní ó ti dẹbọ ẹbọ wo ló nǹkan kan mọ̀ ẹbọ wo kí lẹ́ẹ̀rí ẹ̀ kó ti dẹ̀ bọ́bá wípé wọ́n ní kó o fi òkúta mẹ́ta kó wá gbé ìkòkò àgbo rẹ tàbí pọ́ọ̀tì àgbo rẹ kó gbélé ó ti wà confirmed medically wípé àwọn magnetism kan wà nínú ilẹ̀ tó lọ ń dá mọ́lẹ̀ lára tó ga sí pé wọ́n wíkì ní agbára ohun tá a bá gbélé lórí yóò sọ di ọ̀lẹ sáà máa ń gbé sìmẹ́ǹtì lélẹ̀ sìmẹ́ǹtì tá a fi kọ́lé o lè tò sílẹ̀ lẹ̀ lásán láì wá láì wá pákó tó gbélé lórí sòtán bá sọ pé sìmẹ́ǹtì ò gbọ́dọ̀ kanlẹ̀ ó tún pẹ̀lẹ́ bọ epo pupa epo pupa táa fi ń se bẹ̀ tó wà nù kẹ́ẹ̀jì sáà lè gbé ìdí ẹ̀ kan lẹ́ẹ̀lẹ̀ kó mọ̀ di funfun mo wà lọ́wọ́ tẹ́ mo wá sọ wípé má gbé kẹ́ẹ̀jì epo pupa rẹ má gbé lélẹ̀ẹ́lẹ̀ gbé lórí nǹkan ó tún pè lẹ́bọ tó tún pè lẹ́bọ kì í ṣẹbọ náà tá a bá ti ọbẹ̀ tán àwọn ìyá wa níjọ́ wọn ní ìtẹ́jì ìtẹ́jì fún ìsásùn kí ló fà ọbẹ̀ tá a sè tán tá a gbé sí orí ilẹ̀ ẹlẹ́tààrà àwọn èròjà tó wà nínú ọbẹ̀ yẹn yóò dọ̀lẹ́ yóò di ọ̀lẹ magneticism ilẹ̀ máa fà á èyí tó sẹ́kù nù pọ́ọ̀tì tó fẹ́ jẹ yẹn kò ní í ṣe ara láǹfààní mọ́ àǹfààní tó yẹ kó sí ọ ilẹ̀ ti fà mu o sì ní mà láti máa fi ìtẹ́jì ìtẹ́jì tẹ ìsàsùn ọbẹ̀ sunday báwo oògùn àwọn oní eh, oògùn àwọn elétò ìlera ìgbàlódé ìwọ ṣàkíyèsí ni pé kò sí fámásì tó wọ̀ orí ṣẹ́ẹ̀fù ni wọ́n á tó oògùn sí ó sì orí orí orí àbíkílẹ̀ pé ṣẹ́ẹ̀fù náà ni wọ́n á kan pákó orí ẹ̀ ni wọ́n máa kó oògùn lé ní fámásì orí ẹ̀ ni wọ́n máa kó oògùn lé ní kẹ́míìsì o ò lè rí kẹ́míìsì kan kó tó oògùn ẹ̀ sílẹ̀ lẹ̀ wọ́n ti jẹ́ kó yé wọn wípé oògùn tó bá sò sílẹ̀ lẹ̀ lásán magnetism tọ́lọ́run dá sára lẹ̀ yóò fa agbára oògùn yẹn yóò fà á ìwọ tó o bá lò oògùn yìí ò ní ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lára rẹ so Yorùbá ò ní ọ̀nà kankan táwọn máa ń gbà ẹ̀kípẹ́sì ọ̀rọ̀ tiwọn torí wípé wọn ò wulẹ̀ rí ìtọ́sọ́nà nípìnlẹ̀ ju pé tọ́lọ́mbá ti. ṣípayọ́ ọkàn wọn sí kìíní yẹn àwọn kan sọ pé aráàmù ni kó gbé kan ka ilẹ̀ ẹlẹ̀ gbogbo àgbo ni o gbọ́dọ̀ gbé kalẹ̀ gbogbo àgbo gbogbo oògùn tó yìnbó ṣe lo òòlé bá ń lẹ̀ ẹlẹ̀ orí sẹ́ẹ̀fù ló ti bá a. so yóò bá sì mọ̀ pé ti lè rí òkúta mẹ́ta òkúta mẹ́ta ló lè nílẹ̀ẹ́lẹ̀ tọ́ọ̀bà sí lòkúta lo atẹ́dì ìtẹ́dì lo ìtẹ́dì tọ́ọ̀bà lo tẹ́dì kan sẹ́ẹ̀fù sí kíṣìn rẹ ìkòkò ọbẹ̀ rẹ orí ẹ̀ ní kó gbé ka tàbí kọ mọ́ gbé kúò lórí ààrò kọ mọ́ gbé kúò lórí stóòfù rẹ orí gáàsì rẹ fífún wa ní òǹkà iye òkúta tá a lò kèé ṣẹbọ gbọ́ dáadáa kèé ṣẹbọ kèé haramu ṣé gbogbo òkúta ayé lọ fẹ́ lò ní. ó lè lo òkúta mẹ́ta lílo mẹ́rin ó lè lo márùn ó lè mẹ́fọ́ ó méje kódà súnà ó fi yé wa wípé ohun tó bá jẹ mọ́ bí ewé báyẹn ká lo nǹkan tó bá jẹ́ wípé yìí òǹkà tí èéjì ò ní lọ garaga nínú rẹ̀ òkúta kan ò sì lè gbé ìsàkùdúró àti tókúta yẹn bá tóbi fún ara rẹ̀ so ó kéré parí èyí ó lòkúta mẹ́ta láti gbé ìkòkò dúró so kò wá pọn dandan kó lo mẹ́ta lo márùn lo méje lo mẹ́sàn-án ṣèdúwọ lóore ìsàkùn ara rẹ̀ tó o bá tún wá lòkúta fẹ́ gbé sórí iṣẹ́ tó o bá ní ṣẹ́ẹ̀fù jẹ́ kó wà lórí ìta jẹ́ kó wà lórí stóòfù kó sáfì má ní ìkanra tààrà ìkanra tààrà pẹ̀lú ilẹ̀ torí pé ilẹ̀ máa fa agbára rẹ̀ mu ò sì ní í mà wo bí sìmẹ́ǹtì ti lágbára tó ilẹ̀ ó fa agbára ẹ̀ mu yóò sì gan pa wo epo pupa wàdúrú bí ó ṣe ṣètò tó bá kan ilẹ̀ tẹ́ gbé sí orí ilẹ̀ lásán yóò sì di funfun yóò di funfun so àwọn nǹkan bí nbẹ tí o bá ń pè ní èèwọ̀ tó ga pípé tó bá dọ́dọ̀ àwa àwọn àpá onímẹ̀sìn tí wọ́n bá wòye sí i wọ́n rí i pé wọ́n kàn pé léèwọ̀ ni prevention ni and prevention is better than cure prevention is better than cure ká ṣọ́ra fún nǹkan dájú ká fẹ̀ máa wá oògùn lọ́kùnrin tí Yorùbá bá sọ fún ọ wípé oògùn yìí o orí ìnàró ni kò ti rò lò ó tàbí kó o jókòó kó o lò ó ní o ẹlẹ́ni ó tún pè lẹ́bọ̀ nígbàdìyàn sí nǹkan tẹ̀ lè pè lẹ́bọ̀ ní ayé ti ní ẹ̀sìn tó ní ká jìnà sẹ́bọ tí ò sọ ká jìnà sínú ẹbọ ni mẹdíkálì ó sùn lògùn ni ó dùbúlẹ̀ jẹnu ṣe bó jókòó jẹnu. tí oògùn yẹn lè tọ̀ ọ́ lára já òun ni wọ́n fi sọ pé kó o ṣe kí ni o jókòó lò ó a máa ń jókòó jẹun ni kò kàn bá ìlànà jíjẹ mu ká máa nàró jẹun so sẹ́fà ní kó o nàró jẹ nǹkan kankan nínú oògùn jókòó kò sọ di ẹbọ jókòó jẹ ohun tó ní kó jẹ yẹn jókòó jẹ Yorùbá máa sọ pé èèwọ̀ ni a kì í jẹun lẹ́nu ọ̀nà prevention ni ṣé ọba làákàyè mu kó o jókòó lẹ́nu ọ̀nà táwọn èèyàn gbà kọjá. tó bá làkà ìmú kò bá làkà ìmú náà ẹnìkan tún bẹ̀rẹ̀ pé tẹ́ bá ní kíyàn sàgbó kan tẹ́ wọ́n sọ pé kíyàn fi òkúta bóyá òkúta akọ mẹ́sàn-án wọn ni tó bá jóbìnrin kíyàn lo méje tó bá jẹ́ ọkùnrin kíyàn lo mẹ́sàn-án lo iye tó bá wù ọ́. wàá máa rántí wípé nínú súnà gan tọ́rọ̀ bá ti jẹ mọ́ nǹkan òkà ànábì máa fẹ́ kó gá wítì kó jẹ́ wítìrì kó jẹ́ àlùwítìrì. ṣé ń bá sọ pé méje fóbìnrin mẹ́sàn-án fọ́kùnrin ṣé kò sí ìbátan láàrin ìyẹn pẹ̀lú ṣé ń bá sọ pé ọmọ kékeré kó lọ síbi kékeré àgbàlagbà kó lọ síbi iye báyìí. tí yẹn bá wá rú wa lójú iye òkúta tán bá ní kó o sè fi kún tán bá ní o sè mẹ́ta sè márùn tán bá ní o sè márùn sè méje tán bá ní o sè méje sè mẹ́sàn-án pé o sè òkúta iye iye òǹkà kan kìí ṣe bọ kìí ṣe haramu tán bá ní kó o sè èkùọ́ méje ṣe fourteen ṣe twenty one pé wọ́n dákọ̀ iye òǹkà kan sí i ewé àtẹ̀gbò ni kìí ṣe pé àdúrà kan látọ̀dọ̀ ànábì lórí ewé àti egbò ẹni tó nílò ewé yẹn ó lè rẹkọmẹ́ndì iye òǹkà tá a lò ó lẹ́tọ̀ọ́ òun ló nímọ̀ nípa rẹ̀ lọ́lọ́run fún nímọ̀ yẹn ó lẹ́tọ̀ọ́ kó lẹ́kọ́ rẹkọmẹ́ndì iye òǹkà tá a máa lò ìyẹn yàtọ̀ sí pé kí nǹkan gbàdúrà ànẹ́bì ló mọ iye òǹkà tá a lò níbi àdúrà kì í tàpá kì í ṣe àbá lóbi dá sí pé òǹkà àdúrà tánẹ́bì bá fún wa ká tẹ̀lé ibi tí ọba ti fún wa lóǹkà àdúrà ṣe iye tó bá wù ṣùgbọ́n tọ́lọ̀ bá di ibi ewé àtegbò nísìn tán bá ní ẹni tí nǹkan ọmọkùnrin ò le tán bá ní kó tán bá ní pé kó jẹ bọ̀ọ̀lì ẹyọ kan ọba ní ẹ̀sìn pè ní bọ̀ọ̀lì ẹyọ kan ẹ jẹ mẹ́ta tó bá lè gẹ́ tán jẹ mẹ́ta jẹ márùn-ún tó ti gbọ́ kọ̀ọ̀kọ́ dandan kó o jẹ ẹyọ kan tí bá ní pé oògùn yìí o amárale ni o bọ́ọ̀lì pé ìmọ̀ mú nǹkan ọmọkùnrin le lásìkò ìbà àbálòpọ̀ wọn wá ẹyọ kan ni kó o jẹ o tó bá ti sè é kó o fi epo jẹ ṣe mẹ́ta kó o jẹ tó bá ti lè gẹ tán ṣe márùn kò pọ̀ dandan kó o lọ pẹ̀lú òǹkà yẹn. ṣùgbọ́n tó fún ọ ní oògùn alẹ́ ó ti mọ̀ pé ńgbà tó bá ti jẹ bọ̀ọ̀lì odidi kan tán ó ti yó. eléyìí tó ń béèrè pé kí ni stone ní ṣe pẹ̀lú àgbo nítorí ní ṣe pẹ̀lú rẹ̀ ó lè mọ̀ án bọ̀t ìbéèrè pé ṣẹbọ ni ṣé ẹbọ ni ṣé stone nílò ṣé haramu ni ọlọ́run láàgbọ̀rọ̀ lu òkúta a lè fi òkúta jẹ ní sáà lè fi òkúta sínú àgbo ni àgbo míì bẹ tó dá sí wípé tẹ ẹ bá fẹ́ mú ẹ fi òkúta sórí iná tí ó pọ̀n wẹ́ẹ̀ tó máa pọ̀n wẹ́ẹ̀ tẹ́ẹ̀gì sínú àgbo yẹn tí ó ti sùn tẹ́wàá mú. ṣé ẹbọ nìyẹn ẹ̀ẹ́dẹ́bọ ma. ṣé àràmù nìyẹn ẹ̀ẹ́dá àràmù mà tí àyà yẹn bá máa já tí àyà yẹn tó bá máa já yẹn kọ́ ní oògùn tó jí tí ta kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó jẹ mọ́ àyà jíjá kìí ṣe kó dáràn tó o bá dáràn ó yẹ kí káyà rẹ máa já but ó dáràn ó ṣe nǹkan yìí ó ṣe nǹkan yìí fúra àyà kan àyà kan àyà ló kàn máa là wá gàrà débi pé àyà jíjá tẹlómìn tẹlómìn ní ni òjò lè gba driver's license àyà jíjá tẹlómìn níṣẹ́ ni òjò lè gba driver's license ẹ̀rú ọmọ bá ní tọ́ba ti já sáré wò ẹ̀rú ọmọ bá ní. iṣu iṣu gidi tá a máa jẹun hmm. o lè sún pàṣẹ máa sun ìdúpẹ́ pa máa sun iṣu jẹ o sì lè sèé. wá jẹ́ ó jẹ́ o tó lè jẹ tán sọ fún ìwọ̀nì àyà rẹ̀ ń já jẹ́ ó jẹ́ èso tó lè jẹ tán tó jẹ́ èso kékeré tó jẹ tán dókò ẹ̀kan náà. ọwọ́ àwa akọ òkúta akọ òkúta nígbà míì wọ́n máa ń kó òkúta kan ní ẹ̀dùn àrá kèé so onísàgbò ló lẹ́dùn o ara sán ó ṣáìsì lára àpáta. àpáta kọ́ sí písìsì písìsì rẹ̀ ló ń pè ní ẹdun àrá kìí ṣe nǹkan oníṣègùn sọ̀rọ̀ pé àpáta òkúta yẹn á máa le dáadáa àyà kìí já òkè ọ̀gbọ́rí àyà kìí já òkè ẹ̀rù kìí ba akọ òkúta kìí sọpọ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ yín lé ah Allah akbar nígbà mo ní àyàfi jókè àyà máa jókè sẹ́ẹ̀dì kan lè kígbe kí ayé kí òkè wa máa gbọ̀n báyìí bí wọ́n ṣe máa gbọ̀n ẹ́ kẹ́ni tó kígbe gbólà àbí kígbe kó dún gbólà bí wọ́n ṣe ṣọ́ọ̀kì báyìí sẹ́ẹ̀dì wọ́n bọ̀ ọ̀hún ṣé àpáta tí yóò ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti ti bọ́lẹ̀ ó ti ti bọ́lẹ̀ bí ọba ṣikú lẹ̀ ó dọjọ́ òpin ayé so tó o bá fọ́ lára àpáta yẹn tàbí akọ òkúta tó yanjú tó fi sínú náà yóò wá pọ́n wẹ́ẹ̀ yóò pọ́n wẹ́ẹ̀ tó bá ti wá pọ́n wẹ́ẹ̀ tán tó bá ti pọ́n wẹ́ẹ̀ tán kó o ti bu epo pupa tó fi jẹ́sù yẹn torí su iṣu sísun kò sí é sán ó bu epo pupa ó bu sínú rẹ̀. bó sì wù ọ́ mọ̀lẹ́po lòróró oníwèé jẹpo ẹ lòróró náà ó sì ju òkúta yẹn sínú rẹ yóò ṣe sùúrù ó wá kó tutù ó di òtútù ó sì fi iṣu yẹn ó fi jẹpo yẹn tàbí yẹn nígbà tó bá bẹ́ẹ̀ bí ń jọ láyà yẹn ọlọ́wọ́ mú kúrò ń bẹ kí ló pè lẹ́bọ̀n yìí haramu bí yín ẹ lọ ẹ lọ lẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù mo fẹ́ sọ pé kẹ́ ẹ lọ kéw ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín eh, kò lè lọ lé mọ́ ó ti dàgbà kọjá lé kéw ṣùgbọ́n súnmọ́ àwọn àfáà súnà àwọn àfáà tó yanjú ni o kì í ṣe tí ọmọ pariwo tó ń ariwo kọ́ la fi máa fa o ìmọ̀ tó bá ń jáde lẹ́nu rẹ̀ láti mọ̀ pé léyìí ó ní mẹ́ǹtì kò sì ní kó wa tìnà tó tọ́ bá sun iṣu kan tó lè jẹ tán kódà bó lè jẹ tó lè jẹ lẹ́ẹ̀mejì ok ilé lẹ́yìn wọ́n ní alẹ́ kó ń dà yìí láàmú àbí kí ni tó ibi ọmọ tó sọ yẹn o. anyway àwọn ọ̀sọ̀ ti wa tá a sì ní ẹ̀rí lọ́wọ́ lọ sínú síra tàwídì wọn n tẹ́ ń pè ní ẹ̀bọ tó ṣàlàyé sílẹ̀ ohun tẹ́ ń pè ní haramu tó ṣàlàyé sínú kùránì àti inú àdìsí ohun tí ó bá ti bọ́ sípò ṣíríkù tí ò bọ́ sínú èròjà haramu ẹ má pè lẹ́bọ mọ́ ẹ sì má pè ní haramu mọ́ tẹ́yìn oníbíkíà tẹ́bá tó wá sọ pé ó nìyẹn o àbúrò ẹ má sọ pé tó bá sunsun tó bá sun iṣu tó fi epo tó sun òkúta tó fi sínú ẹ̀ tó fi jẹ́ ó nìyẹn o oní ti ń kọ́ wa ní oògùn yẹn o wọ́n ti wá mọ sọ wípé ká má ṣẹbọ mọ́ kọ́nà ń jẹ́ ẹ gbádùn kí ọlọ́run bá kó jẹ́ kẹ́ ẹ sí kí ni kó jẹ́ kẹ́ ẹ gbádùn. ṣé àìlera kọ́ ni àyà jíjá ni ṣé àìsàn kọ́ ni àyà jíjá ni ṣé àìsàn àyà jíjá ló fi wé oògùn ìtajà orí burúkú tẹ̀ ń bá ká tẹ̀ ń ṣe oògùn tajà àwúre eh, àgbélépọ̀tà eh, oṣólẹ̀ sójọra wọn ni ṣáìsàn ní gbogbo oyún ni ṣé àìsàn ní gbogbo oyún ni àwa sọ fún ọ pé dandan kó lọ ṣe sùjẹpọ tó kọkàn ẹ tó máa balẹ̀ o lè gbọ̀nà míì máa tìrántí ọlọ́run alàbèzíkìrì láì tẹ̀sìn máa ń nà ní kúlúù tó bá ń ra mọ́tò lọ́wọ́ bá táyà ẹ bá ń já mọ́ kàzíkárù ọ̀nà pọ̀ tó lè gbà yanjú ara rẹ tó jọ́nà ẹ̀tọ́ o lè gba rúkúyà wọlé o lè gba ṣíṣe zikiri wọlé o lè gba lílo ewé àtẹ̀gùn wọlé tí nǹkan yẹn bá ti jẹ́ àìlera ọ̀nà tá a lè gbà yanjú rẹ̀ ó pọ̀ nítorí náà àwọn nǹkan kankan ń bẹ tí yorùbá máa ń sí máa oògùn lọ́rùn tó dá sí pé nǹkan yẹn wọ́n á pè ní èèwọ̀ ẹ̀sìn sì lè mọ́ pèlè èèwọ̀ fún wa àwọn nǹkan mìíràn sì mọ́ bẹ nínú oògùn tó dá sí pé Yorùbá sọ pé kó o ṣe báyìí tí nǹkan yóò sì nítumọ̀ bí ní ìsìnkẹ́ sọ fún ọ pé oògùn yìí o aago kan òwú ni kó o lò ó ní ìhòòhò tó rí pé kò ló lágbókò rú kìí ṣe àràmù kìí sì ṣe síríkù ṣùgbọ́n ìwò olùkọ́ bọ́ sí òhò kí ni ìtumọ̀ ni ìdí tí kò ló lágbókò fi gé síríkù tí ò fi jẹ́ àràmù tó bá fẹ́ lo antibiotics òyìnbó sóyìnbó ò ní sọ fún ọ pé àti ń kápá of eight hours ló fi lò ó sí kò ní bọ́ tó wù ú mẹ́ o ò pè yẹn lẹ́bọ kí ni ṣe ń gan náà báyìí náà. tẹ́ láàrò ìjìnlẹ̀ àní ẹ súnmọ́ àwọn àfa súnmọ́ tí Yorùbá bá sọ fún pé oògùn yìí ó láàárọ̀ lọ́sàn lálẹ́ sọ́sọ́ ni oògùn òyìnbó tẹ́ ń lò ṣé ẹ lò lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ni ṣe ẹ kì í lò ni ẹjẹ́ asúnmọ́ àwọn àfa ká ní hálíkọ̀ tá a ti máa gbọ́rọ̀ kọ́mọ jẹ́ álípọ̀ àwọn àfáà tó yanjú kọ́mọ jẹ́ álípọ̀ àwọn àfáà tó yanjú yàtọ̀ sáwọn tó gásí wípé wọ́n kàn ń pariwo ẹbọ wọ́n ń pariwo kúkúrú ni wọn ò dámà wọn ò dámà àwọn láàgbọ́dọ̀ gbàgbọ́ sórí ilẹ̀ ẹlẹ́ ẹbọ nìyẹn o níbo ló ti jẹ́ bọ̀ àfá àfá ẹlẹ́bọ àfá àtọ́sọ̀rọ̀ dẹ́lẹ́bọ tán níbo nìyẹn ti jẹ́ bọ̀ àfa àtọ́sọ gbogbo ayé dẹ́lẹ́bọ tán níbo nìyẹn ti jẹ́bọ pé kí di kòkò ọbẹ̀ kọ́ mọ́kànlẹ̀ kí di ìsasùn ọbẹ̀ mọ́kànlẹ̀ kí di àgbo mọ́kànlẹ̀ níbo ló ti jẹ́bọ. oògùn àtẹ̀jẹ́ abíwẹ́rẹ́ kan bẹ tí Yorùbá máa ń ṣe tẹ́mọ́sì pé ń ṣe ewé ewé irú atare àbáyé atajọsí nǹkan kan ní èròjà rẹ̀ dírámà tí Yorùbá wá fi kún ni pé wọ́n sọ pé tọba ti pa ìgbín yẹn tó fẹ́ yọkù ní nǹkan ara rẹ̀ wọ́n à ní kó bìnrin ó bọ́ sí ìhòhò olóyún yẹn wọ́n ní kó bọ́ sí ìhòhò wọ́n ní kó wá la itan rẹ̀ kó wá mú ìgbín yẹn kó wá wọ́n lẹ́ẹ̀kan náà tí ìgbín wọ́n lẹ́ẹ̀kan náà drama nìyẹn o ò nídìí ẹ̀ o ò nídìí yẹn ìyẹn sì ṣẹbọ ìtún wọn ní kó ṣe nǹkan ṣẹ kì í ṣẹbọ kì í sì ṣe haramu ṣùgbọ́n ò nídìí ẹ̀ pa ìpín rẹ lọ́nà ẹ̀tọ́ òkè ṣe bísímì láì kó o jù sínú omi gbóná kó kú lẹ́ẹ̀kan náà kó o wá ṣe bẹ́ẹ̀ kó o wọn kó o kó o sì fọ́ àkàrà wọn àbí kó o yọ kó o bẹ́ẹ̀ wọ́n ti parí kó o sì fi ṣe wíyé tán fún ọ kódà túbọ̀ kàn sí kó o mọ̀ wùmẹ̀ ṣe wé mọ́ ìgbìn tó bá kú díẹ̀ tóbìnrin fẹ́ bí mọ́ tọkọ ẹ̀ bá ń ràgbìn fún tó bá ń jẹ́ ara mọ́ ara ọ̀dẹ̀ ni ara ọ̀dẹ̀ obìnrin yẹn ni. àmọ́ torí wípé owó ògbé wọn ẹ máa mu ewédú máa mu ewédú máa mu dáadáa máa tó bá ti wà ní oyún máa mu ewédú tí kò bá ń ru ọ̀pọ̀ tí ń tí ń ru gún fi wẹ̀ ń ọmọ dì ọba ò sọ àìsàn kankanlẹ̀ àti kó fi rẹ̀ tí ń ẹ lọ síríkù mọ̀ ẹ dá kúfúrú ẹ síríkù mọ̀ ẹ dá tẹ́ ẹ bá ti dá yẹn ìyókù aláàlì ní nǹkan tó ní di haramu àti kárí násù lórí rẹ̀ a sì ti mọ̀ jẹ́ síríkù àṣíríkù lè lè torí àlìkáyù kò túmọ̀ sí oògùn jíjó o àlìkáyù kò túmọ̀ sí oògùn jíjó iná fi tọ́jú aláìsàn ní ń pè nìkáyù tẹ́jú gbọ́ ṣe kò ń gẹ́ dáadáa a tún ní pàdé ayọ̀ ní ìjókòó míì so aláwọ̀ kùn wá lọ́wọ́ o subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu